مات على التوحيد ووعيده لهم بدخول النيران من مات على الشرك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته adá ọkọ fún Ọlọ́run ọba aláàánú ni oníkẹni aláforíjì ni ọbọ ọlọpẹ ọpẹ́ ni fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kẹsí ọba tó yẹ pé ó ṣe àdéhùn fún àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé wọ́n wà àlùjẹ́nà gbogbo ẹni yòówù tó bá kónú wọn lórí ìmọ̀ Ọlọ́run abalẹ̀ ọ̀kan ṣoṣo ó sì ṣe ìlérí ìyà fún wọn nípa pé iná ni wọ́n wọ̀ tí wọ́n bèè lọ kú sórí àìmọ̀kan èyí tá à ń pè ní ìmọ̀ròwú papọ̀ mọ́lọ́run mo jẹ́rìí pé ọ̀sẹ̀ tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run ọba àlá kò sórogún fún bákan náà ànábì wa muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrúsìn ọlọ́run ọba ṣe ni ìkẹ́ àtìlẹ̀ kí ọlọ́ba ànábì náà kí ọlọ́ba ara lé àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí akíra wa ní ìkẹ́ ọlá ìkẹ́ ọlà الكتاب في fi kíra jọ̀wé àlùkìyàmọ̀ lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ohun tí a máa fi bá a sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni mafhumu shirki wa anwa'uhu wa adra'uhu fil mujtama àgbọ́yé ẹbọ nínú Islam àgbọ́yé ìmú orogún papọ̀ mọ́lọ́wọ́n ọba nínú Islam kí làgbọ́yé ẹ̀ oríṣiríṣi rẹ̀ wo ló sì wà nínú Islam bákan náà aburú wo ló lè kó bá àwa mùsùlùmí ní àwùjọ tí a bára wa ohun tá à ń pè ní àṣẹ́ríkò ẹ̀yọ́ àlè mùsùlùmí ìmọ̀ orogún papọ̀ mọ́lọ́wọ́n ọba. ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba yìí ọjọ́ nǹkan tó ṣe pé ní máa ń wáyé fi rububiyyatillahi subhanahu wa fi ibadatihi wa fi asma'ihi wa sifatihi ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba máa ń wáyé níbi pé ká gbà pé ọba nìkan ló lè rí ẹ̀dá lè pa ẹ̀dá lè jí ẹ̀dá lè ẹ̀dá ń ṣẹlẹ̀ ìyẹn náà sì ni pé kátúgbà pé ẹlòmíì ó lè ṣe bẹ́ẹ̀ ó lè pẹ̀dá ó lè jí ẹ̀dá ó lè ṣàánú ẹ̀dá ó lè ní kí ẹ̀dá ó ṣàárẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹni ọba ètò ilé ní lórí ẹ̀mí ó ti mú ogun papọ̀ mọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà wá ní fi ìbádàtẹ̀ níbi ìjọsìn fọ́lọ́run ọba tá a bá ti rẹ́ni tó ṣe pé ń jọ́sìn ọba nìkan ṣoṣo irú ẹni bẹ́ẹ̀ láti sọ pé ọgbọ́n lọ́wọ́n ọba gbọ́ ṣùgbọ́n tá a bá yẹ pé bí ṣe ń jọ́sìn kọ́ lọ́hùn ó tún wá dẹ ẹlòmíì papọ̀ mọ́ ní dẹ́n mọ́ àlọ́ ìṣùkánà ó mú ẹlòmíì papọ̀ mọ́ lọ́wọ́n ọba láti máa fi jọ́sìn fún irú ẹni bẹ́ẹ̀ á sọ pé ó ṣe ìmọ̀rògún sọ́lọ́wọ́ ọlọ́wọ́ ọba àjẹkẹ́ ọlá tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ nínú orúkọ rẹ̀ nínú kó pe ọlọ́run tàbí kó ìsopè àwọn nǹkan mi tábàrà ní tó ṣe pé ń ṣe léyìí bí ṣe máa ń pe ọlọ́run bí ṣe máa ń pe àwọn nǹkan mi a sọ fún tọ̀hún ó ti mú ronú papọ̀ mọ́ ọlọ́run bọ́ba lékè ọlá tàbí ẹ̀tì ẹ̀kọ́ ní àwọn òròyìn ọlọ́run ó gbé e fẹ́lòmíì pé ẹlòmíì náà lè ṣe é léyìí tí ẹlòmíì ò sì lè ṣe àpọ̀lọ́run ẹ bá ń padà ń de o ìròyìn ọlọ́run ọwọ́ àgbè fẹ́lòmí léyìí tí ẹlòmí ò sì lè ṣe àfọlọ́run àwọn òròyìn kan bẹ bẹ́ẹ̀ ṣe pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run ṣùgbọ́n àwọn òròyìn kan bẹ tó yẹ pé èèyàn náà lè ṣe tí èèyàn bá gbé sọ́dọ̀ ẹlòmí òsùn tó burú bẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run tàbí ti lọ gbé bẹ́lòmí àti lórí papọ̀ mọ́lọ́run eléyìí a máa yanjú rẹ̀ níwájú bí ìdílé láì tààrà ọlọ́run bọba lè kí ọlá sọ fún wa nínú sọ́ọ̀tù bọ́kọ́rọ̀ àyà ogún àti méjì ọlọ́run bá ní pé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun. ẹ bá kan àwọn mìíràn kejì ọlọ́run ọba o tó sì jẹ́ pé yín náà bá sọ fún wa nínú àyà mi ìyẹn sọ́ọ̀tù Ibrahim àyà 30 ọlọ́run bá ní pé wà jáàlú lè láì àǹdáàdà àwọn èèyàn wọ́n mú nǹkan mí kejì ọlọ́run lèyùdílò àǹsẹ̀dé ilé láti lè bá a máa sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà ọlọ́run bá ọba àlékè ọlá wọ́n rí àlẹ́bí sọ fún ọ pé tàmátà ẹ̀rùn tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ máa jẹ ẹ máa mú ẹ máa gbádùn yìí kì fàyín nàmọ̀ sí rọ̀ fún ìlànà afa ikú yín nàfà ìmáwọ ní ọlọ́run nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim anabi Muhammad sallallahu alaihi wa sallam pé mọ̀mọ́ta ẹni yóò tó bá kú wọ́n wá yẹ́dí ohun mi dún ní láhì niddan bí ọwọ́ iná ọlọ́run ara àdìsí inú sọ̀rọ̀ Bukhari ni àdìsí four thousand four hundred ninety seven bákan náà inú sọ̀rọ̀ Muslim ni àdìsí ninety two àwọn àtàjẹ́ òsì ọlọ́run ìmọ̀wògún papọ̀ mọ́lọ́wọ́n ọba ọlágbára púpọ̀ ó sì jẹ́ nǹkan tó ṣe pé ìmọ̀ ń ba sọ ẹni jẹ́ pàápàá jùlọ ẹni ọba jẹ́ mùsùlùmí ẹni tí ì bá ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ọ̀rọ̀ sì mọ níwọ̀n ọba òun òkú tí ìgbà sílá gbogbo ohun tó yọ máa ṣe àìsí ìgbà síláàmù rẹ̀ yẹn ojú kẹ̀nẹ́ ló ń sí wa ṣùgbọ́n tàbí ètò ẹbá pé ìwé ẹni bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọwọ́ tún mọ ogun papọ̀ mọ́lọ́wọ́n ọba ìwé ẹni bẹ́ẹ̀ bíi kéèyàn máa fi apẹ̀rẹ̀ kọ́ máa lọ fi pọnmi lódò síwájú kó tó pọnmi jáde kí lomi ó ṣe omi yóò jó dànù gbogbo iṣẹ́ tó yóò ṣe pátá àbá am máa ń sọ̀rọ̀ ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ẹ̀yàn mi ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba òun nìkan ní ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá lóun ò ní ṣàforíjì rẹ̀ fún yẹn ẹni ó bèèrè orílẹ̀ ayé yìí lẹ̀ tí ò ronúkúwàdà ń bẹ̀ ní ẹ̀ bá jẹ́ olè tí ọba ronúkúwàdà láyé tó fi kú ìṣá àdábá tọ́ba wọlọ́wọ́n ọba yóò fìyà jẹ́ wà ní ìṣá àgọ́fọ̀rọ̀ lọ́ọ̀lá tọ́ba sì wọlọ́wọ́n ọba yóò ṣàforíjì fún tí a bá jẹ́ ti ń ṣe àgbèrè tí ò wá foríjì lọ́dọ̀ ọlọ́run bá tẹ́ kú ìṣá àdábàhùlọ́ tọ́ba wọ ọlọ́run bá yọ jẹ níyà wà ìṣá tọ́ba sì wù bọ́kọ̀rọ̀ lọ́ọ̀rùlá ọlọ́run bó ṣàforíjì àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yòókù lọ àyàfi ẹbọ nìkan ọlọ́run bó ní òtírù rẹ̀ lẹ̀ gbogbo ẹni yóò tó bẹ́ẹ̀ tẹ́ kú lórí pé mẹ́lòmíì kejì ọlọ́run tàbí ń jọ́sìn fún nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọ́lọ́run tàbí bí ṣe ń jọ́sìn fọ́lọ́run ọba ẹ tún fún nǹkan mi irú ẹ̀ tó wá kú lórí ẹ̀ ọlọ́run bá lóhùn ní sàkóyìí fún ọlọ́run bá sọ eléyìí fún wa nínú sọ́rọ́tò sọ́rọ́tò nìsá ní ààyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run bá fi ń sọ ọ́ nípa pé gbogbo ẹni yòówù tó bá wọ́n mọ́rọ̀ ogún papọ̀ mú wọn ọlọ́run wọn ọlọ́run bò ní sàkóyìí fún wa rárá bó ti wùlẹ̀ ọmọ ní Quran Quran ìyẹn Quran eh, sọ́rọ́tò nìsá àyà forty eight ọlọ́run bá balẹ̀ fi aṣọ báyìí pé inna Allaha láàyè gbèsèrè àyè ṣòro kàdé dájúdájú ọlọ́run ọba kò ní ṣàforíjì fún ẹni tó bá mórogún papọ̀ mọ́ ọ̀yọ́ gbèsèrè màdún ẹ̀dá ìlẹ̀kàlẹ̀ mẹ̀yẹ̀ ṣá ṣùgbọ́n wọ́n ṣàforíjì fẹ́ni tó bá ṣe ohun tó yàtọ̀ sẹ́bọ tóun bá fẹ́ tóun bá fẹ́ sí túmọ̀ sí pé tí ọba tún fẹ́ ń kọ́ kò ní ṣàforíjì fún òun náà ṣùgbọ́n máṣá ń bẹ́ẹ̀ bí yẹn ó lè ṣàforíjì fún ó sì lè má ṣàforíjì fún ṣùgbọ́n bọ́ inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bò ní ṣàforíjì fún ẹni yòówù tó bá mú orogún papọ̀ I ma papọ̀ mọ́ lọ́wọ́n ọba wọn ọba lálá nígbà tí a bá débi àwọn àlùwánù rẹ̀ a salaye ṣàlàyé eléyìí ọba àlékiọlá Muhammad sallallahu alaihi wasallam láti jẹ́ ká lè bá àmọ̀ pẹ́ni tó bá mọ́rọ̀ ń papọ̀ mọ́ òfò níwẹ̀ ní bí ó ṣe ń jẹ̀gbẹ̀rẹ̀ àlùkìyàmà látàyé ló ti máa sọ̀kò tọ́ba tó á jẹ̀gbẹ̀rẹ̀ àlùkìyàmà òfò lékún òfò fúnra ní òun tọ̀hún ọlọ́run bá sọ fún wa ọlọ́run bá ní pé wọ́n lakọ̀ de wúhìyà ilayka a ti ránṣẹ́ yọ fún ìrẹ́ ànábì wa ila alladhina a ti ránṣẹ́ yọ sáwọn tó ti tìrẹ ànábì àtàwọn tó ti lọ sáájú rẹ̀ kí ni iṣẹ́ ayọ́ta arín sí ọ àtàwọn tó ti lọ ṣáájú rẹ òun náà ni pé lain ashirokta sírí ànábì bẹ́ẹ̀ lọ mú orun papọ̀ mọ́lọ́hun ọlọ́run bá dojú ẹ̀ka nẹ́bì nínú àwọn àyà tó yẹ pé tá a máa sọ pé tí Al-Kùránì bá jẹ́ pé ọ̀rọ̀ ànábì ni kò ní gbérò wá láéláé lain ashirokta sírí ànábì bẹ́ẹ̀ mú orun papọ̀ mọ́lọ́hun ọba láyà àtọ́ nà ní ọbàjẹ́ ó tún wá wà náà tí ó ṣòfò ànábì ní aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ sáájẹ́ wíra ìfìyàmọ̀ àwọn ní wọ́n kọ́kọ́ gbé kọ́kọ́ lé lọ́wọ́ kò mọ́ bí ń papọ̀ mọ́ lọ́wọ́ ọba ní o ká lọ́ bá mú ń kọ́ láyà àgbàtọ́ nà ámọ́lò gbogbo sẹ́rẹ̀ yẹn ní ọba yìí àwọn olùmọ́ ní pé ọlọ́run bá sì mọ̀ fáde bí ó lè mọ́ bí ń papọ̀ mọ́ lọ́wọ́ ẹ wo bá ṣe ọlọ́run bá ló la yàbàtọ́nà láàmù sí bẹ́ẹ̀ yẹn ní taukid núnù tó tún wà ń parí núnù taukid ìkẹpẹ́mọ́ bíi kí sọ pé à ń jatari òsínbẹ́ o àìsí sẹsẹ nà ọ máa ń lómi wá bá o ìyà ọ̀sẹ́ni tí tí ọgbọ̀n lọ́wọ́ mi ó ti fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ pé èèyàn lè bọ́ lọ́wọ́ ọlọ́run bá ń sọ fún ànábì rẹ̀ pé láyà bàtọ́ nà láàmù tawkid wọnúnù tawkid láyà bàtọ́ nà amaluka ọwọ́ àtúndójú ẹ̀ka nẹ́bí ọlọ́run bò tí wàá gbé wá nípa tótó lọ́wọ́ ẹni ọba ṣe bẹ́ẹ̀ kì í ṣeré ànẹ́bì rárá ìwọ gẹ́gẹ́ tó bẹ́ẹ̀ lọ́mọ ń papọ̀ mọ́lọ́run láyà bàtọ́ nà amaluka iṣẹ́ rẹ̀ ọba jẹ́ ni o wọ́n lọ́ọ́ tẹ̀kù lẹ́nu nínú ìlànà kò wá ní ìbàjẹ́ lásán ìrẹ́ níbi oṣù ọwọ́ náà tí ó ṣòfò kìí ṣe àmà tó bá yẹ pé bóyá àyà àkùrá bá jẹ àlùkò bá jẹ kọ́wọ́ ànẹ́bì ni ọlọ́mọdé tó fi dáadáa kí o tún máa wá wọn ọba ọba ọlá sì ni láyé ń àwà bá gbé fún ní ìlú gbé wá bóun ṣe mórí bọ́ńbẹ́ mórí bọ́ńbẹ́ tá a bẹ́ẹ̀ mọ́ ìṣẹ̀wọ̀ kọ́lọ̀ má bàṣẹ wa jẹ́ àbá àyà yìí nínú sọ́ọ̀tù Zumar ní àyà fáìfù rẹ̀ àfọwọ́ Abubakar Abubakar ọyàtọ̀ sí Abubakar Abubakar ta òun ni ẹni tí ó ké díẹ̀ ẹni tí ò tí ì kírun lẹ́yìn ànẹ́bí tá ànẹ́bí sọ pé ta ní ọ̀pọ̀ ọmọ ìyá rẹ̀ ń ṣe sàárà tí wọ́n jọ fi nǹkan jẹ́ wọ́n kí jẹ́ mẹ́ẹ̀kejì abubakarata yìí ló ṣe ọ sí abumada abubakar abubakarata

nǹkan aláwọ̀kọ́tà náà fi bẹ̀rẹ̀ ni pé al-ishraku billah ìmọ̀wògún papọ̀ mọ́lọ́wọ́n ọba òun ni ẹ̀ṣẹ̀ tó ṣe jàpìtì jù ẹ̀ṣẹ̀ tó ṣe bàǹbà jù tí ò sẹ́ṣẹ̀ kankan tó tó lẹ́yìn rẹ̀ náà ṣe ni òkú kò lè wà lédè kéèyàn ṣẹ̀ òbí rẹ̀ méjèèjì yálà ọ̀kan ni wọn tàbáwọn méjèèjì tádì sìn fi lọ síwájú afá Bukhari àti Muslim ló gbé àdìsí náà jáde nínú Suratul Nisa bákan náà ọlọ́run bọ́ba àlekẹ́ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman bá a ṣe túlẹ̀ kan ọlọ́run bá ní pé wa man níwájú yẹn ẹni tó bá wá mú ogun papọ̀ ọba four past one sixteen ọlọ́run bá ní pé ọmọ yóò ṣe fìdí lá ọ̀pọ̀lọpọ̀ dọ́là dọ̀là lánà báyìí dá ẹni yóò tó bẹ́ẹ̀ mọ́rún papọ̀ mọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní sọnù tó jí sàánú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti sọnù nínú àyà mi ìyẹn Quran five sọ́tù máyídà ní àyà àádọ́rin àti márùn ìyẹn ọgọ́rin dín márùn ọlọ́run bá ní pé wọ́n máa ń yí ṣe fìbí láà fákọ̀dé hazama àdéhùn ní jẹ́nà ẹni yóò tó bí ọmọ ogun papọ̀ mọ́ lọ́wọ́n ọba àlùjẹ́nà ti dèwọ̀ fún láti wọ̀ ọmọ wọn hù náà iná ni ó sì ṣe iná ni ó gbà nítẹ̀ iná ni ń lọ wọ́n máa lè dọ̀ọ̀dẹ̀ níná nínú àǹsọ̀ kò sì ní sí fún àwọn alábòsí alárìnsì àbòsí wo ni fi ń tó ẹni tó mú ẹlòmíì kejì ọlọ́run àwọn ọlọ́run ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba ọwọ́ apin láwùn àníwá ló fi jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì tá a máa sọ̀rọ̀ náà rọ̀ wa ni àníwá ọ̀hún ṣẹ́k ìpín tí ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba pín sí ó pín sí ọ̀nà méjì àṣírìkùlẹ̀ akbar wọ̀ ṣírìkùlẹ̀ asghar ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba èyí tó tóbi ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba èyí tó kékeré lòun kí ló táwọn olùmọ̀ fi pín bẹ́ẹ̀ èyí tó epo tóbi òun náà ni pé yọọ fa sábàbí tí ẹni tó ṣe tó fi wọ ni ọlọ́run ọba tó dé bá bẹ̀rù ló ń papọ̀ mọ́ ọlọ́run ọba ni tó ṣe pé yóò jẹ́ kí ẹni tó ṣe tó dé bá bẹ̀rù kú ìní ọlọ́run ọba ni ọwọ́ bí àpẹẹrẹ gbogbo ẹni yóò sábà rí i pé yusọ́lì láàfin yusọ́lì ní dúnilà lẹ́gẹ́rìlà tá rí i pé ẹnìkan kírun ṣùgbọ́n ìrun tí ń kí kì sọ ọlọ́run ọba ní kì í fún kọ́kọ́dé ẹ̀ṣọ́ ká mọ́ ọlọ́run ọ̀kọ̀dá ṣọ́ka bí là irú ẹni bẹ́ẹ̀ tí mo ń papọ̀ mọ́ lọ́hùn ń kíro ṣùgbọ́n wá jẹ́ nìkan tí gbogbo kì í fọ́lọ́hùn ẹlòmíì ní kì í fún lọ́nà olè ń lè gbà kí wọ́n máa fi rọ́ máa ti fọ́lọ́hùn àwọn sàádé lè mọ́ mọ̀túnmọ̀ ẹ̀ ṣùgbọ́n wà mọ̀túnmọ̀ lónìí dáadáa ẹlòmíì ń bẹ lónìí tó ṣe pé sọ fún ni pé nẹ́fìlà yìí tó bẹ́ẹ̀ tí èèyàn ọ̀ owó dé twenty one days náà ló fi yàn ṣùgbọ́n o gbàdọ̀ bá fẹ́ yàn wọ́n fún lórí aago kò gbọ́dọ̀ kọjá o kò sì gbọ́dọ̀ má lù tẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ lápèjì wọn lè fún láago méjì o tọ́ba lù dandan ní kó bẹ̀rẹ̀ bóò ní oṣù tí wàá yàn ọ́ kásẹ̀ tí ó kè ní o ẹsẹ̀ tó wá ká òkè yìí ó gbé kòránì kan sórí tẹ̀yìn ó gbé kan rù ó mú kan lọ́wọ́ ọ wá mú tẹ́sùbáàsì ọ m'a wá fà ohun ta ní owó yẹn tó bá ti wí títẹ̀síwá yẹn fi yípo táwọn kìíní yóò ti jábọ́ tó bẹ́ẹ̀ fi ṣe fún di twenty one days má wọrí. wọn máa fẹ́ràn ẹlòmíì láwọn nẹ́fìlà ni nẹ́fìlà eléyìí ò le sàárè tó ṣe pé kò tí ì ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n sí orí ẹ̀ ló ti lọ yẹn orí ẹ̀ ló ti lọ yàn rákà méjì péré náà sì ni tọba ti yàn tán ó parí wọn á sọ fáwọn ẹlòmíín rákà nẹ́fìlà ní pé nẹ́fìlà eléyìí kò lè rárá rákà ọ̀kan péré náà ni ó sì yàn án ní òhò tí ò ní síbi tí ò ní sẹ́dọ̀ ọlọ́run ọba kẹ̀kẹ́ ń bẹ̀ àkọlọ́run kódà wọn ò gbọdọ̀ rí sẹ́mẹ̀ lókè o inú ilé gbogbo ibi tí sẹ́mẹ̀ ọba máa gbà wọlé tí ẹ̀ là òun bá máa gbà wọlé kó dí gbogbo ẹ̀ pa ọwọ́ àti ní o lánìyàn pé bó ṣe wáyé o ní ẹ̀rù ti fẹ́ kí n fọlọ́wọ́n ọba rẹ̀ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ọpa ń sọ ń fẹ́ yọ máa jẹ tiẹ̀ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn alásàlá tù wọn máa gbé fún wọn wọn a sì máa ṣe é ní ọ̀gẹ́jọ́ lóru tí wọ́n bá lọ wọ́n bá lọ àsàlá lóru alẹ́ jímọ̀ wọn mú ni alẹ́ làmísì wọn mú ni alẹ́ sátidé wọn mú ni nígbà tí wọ́n bá débẹ̀ nífìlà wo ni wọ́n yàn wọ́n bá ti ka fáti àtàn kúlọ̀lá ọmọkẹ̀lá tàbí kúlọ̀lá twenty two lórí ìdò wọ́n bá rùkú kúlọ̀lá ọmọkẹ̀lá tàbí kúlọ̀lá twenty two ní rùkú wọ́n bá ìdè lórí rùkú padà kúlọ̀lá ọmọkẹ̀lá tàbí kúlọ̀lá twenty two lórí ìdò padà wọ́n bá forí balẹ̀ kúlọ̀lá ọmọkẹ̀lá tàbí kúlọ̀lá twenty two bẹ́ẹ̀ ni wọ́n sì máa ṣe bí wọ́n bá ti jókòó láàrin sùjúdù méjèèjì dípò tó ti jẹ́ pé ó ń ṣe ọlọ́run bá sọ pé ẹ gbọ́dọ̀ ká àlùkò àní rúkú ẹ gbọ́dọ̀ ká ní sùjúdù ṣùgbọ́n àwọn tí wọ́n ni wọ́n ti ṣe é nù báyìí náà sàjìdá tẹ́yìn láàrin sùjúdù méjèèjì ni wọ́n ti ṣe kàánù tí wọ́n bá sàtáyà wọ́n ṣe ṣe àtáyà táwa mọ́ nígbà láwọn yẹn náà wọ́n kà bẹ́ẹ̀ náà wọ́n ti sálámù tí wọ́n bá ti ṣe é bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ ọlọ́run bọ́ gbà lẹ́nu wọn lọ́hùn gbogbo owó àwọn ìrún bẹ́ẹ̀ ìrún àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ aṣọ́ká mọ́ àlọ́ wọ́n ti mú ogun papọ̀ mọ́ ọlọ́run bọ́ gbà lẹ́kẹ́ ọlá ìrún àwọn ẹni bẹ́ẹ̀ ti mú ogun papọ̀ mọ́ ọlọ́run bá wọn kàkà kó ṣe pé kí wọ́n fi ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo wọ́n ti da ìjọsìn papọ̀ mẹ́lò ọlọ́run ọba wọ́n ti da ìjọsìn mẹ́lò míì papọ̀ mọ́ ọlọ́run ọba torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló fún wọn níjọsìn yẹn ní dún ní láìsùn náà yàtọ̀ sọ́lọ́run bọ́ ọba lékè ọlá ẹ wo nẹ́fìlà kẹta bá lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n máa pe nẹ́fìlà yẹn ní àlàrùbá kọ́kọ́rọ́ nẹ́fìlà àlàrùbá kọ́kọ́rọ́ gbogbo ẹni tí ọba wa mọ́sálásí láti ọdún tó lọ yọ wà pàápàájùlọ láwọn àdúgbò màlí lọ́dọ̀ wa òkè ọjà ìjẹmbà òkè ọlá ìdí òsè àtàkì àdàbọ̀ agbági wọ́n ti máa ń kí ọlọ́run tó ṣe ń yọ díẹ̀ díẹ̀ díẹ̀ lóṣù wọ́n máa pè wọ́n gbógun ìṣẹ́jú mẹ́wàá bùkárí àlùwàlá ẹni tó ṣe pé látọ̀dún tó lọ tàbí ìrún ìdì ló ti kí gbẹ̀yìn òun ní ọwà èrò wà pọ̀ netflix ṣe fáwọn ni wọ́n ń fúnra wọn gbogbo ohun tó mèdè ẹ bá ti wá àwọn fúnra rẹ̀ yìí èrò máa ń pọ̀ ń bẹ́ẹ̀ tí ìbá ti tọ́lọ́hùn ẹnìkan bẹ́ẹ̀ nígbà tí mo wà ní Àkúrẹ́ ẹni tá à ń wí irun kan náà ni ó fi lójúmọ́ láká àbèjì ó tún dọ̀là papọ̀ mọ́ àwọn ìjẹ̀mẹ́ rẹ̀ wípé irun àsọ̀láàtì tọ́lọ́hùn bá ń sọ dùn áwò náà ló túmọ̀ sí tàbá ti yẹn nẹ́fìlà láká àbèjì òtítọ́ nẹ́fìlà làwọn ànẹ́bí Ọlọ́run bá yàn títí wà máa ń ṣe é nù ìmáàmù ìlú bá pè nígbà ma màmú ló pè wọ́n pe àwọn èèyàn sí lágbájá ọmọ làkásègbè kí ló dé tó omi ṣe rú nǹkan báyìí ọmọ tó rẹ̀ kan lọ́kọ́ ti ta àwọn ọlọ́nkọ́ já wọn pẹ́ wọ́n kéwú bà jẹ́ yóò tó bá lóhun ní tíra ó mú tíra jáde àwọn eléyìí kéwú ni ẹ̀ gbogbo ẹjọ́ bá wọ́n mọ kéwù ìmáàmù ìlú bá bíi pé àwọn tíra wo lọ kà ó bá ní pé mo ka ọ ìdẹ́tú gbàgìdàdì jà mo sì ka dùrúùsù àwàlì jà tànù ìtọ́ka tí ìtọ́ka àwọn tí a tó ń sọ yìí tíra là ń pè ní kọ́ ìdẹ́tú gbàgìdàdì yà tíra àlékù bá a ta táwọn ọmọ wa ń ké tàbí kétíkétíké nílẹ̀ yìí tí a lè bá a ta bẹ̀rẹ̀ rẹ̀ ánàkùn bá ánàkùn ó lè ìmọ̀ ló jẹ́ kó jà wá lójú wípé pé ṣe mọ̀mọ́ láwọn obìnrin ìmọ̀ ni ní náìtì náìtì fọ́ àbí náìtì fáìf ẹnìkan bẹ mo hó kọ̀bọ̀ láti inú ìlú yìí wọ́n jalè ńlé wọn báwa jalè ńlé wọn wọ́n jalè inú yàrá àfáàtàwọn yìí ni àfáà yẹn wọ́n sọ̀rọ̀ pé ta ló bá mi ta ló gbé mi lówó ó yá wọ́n máa bọ̀ wọ́n tó ọ̀bẹ sọ bó ọ̀bẹ sọ fún wọn lọ jà mí lólè tó bẹ jẹ́ pé òun mo ṣe yìí bá padà mú wọ́n ti wọ́n pé ọ̀daràn ọ̀yá ogun yàtọ̀ ó sì dìbò àbá ti bẹ̀rẹ̀ ni àlékún sọ́nsá lókè ní jẹ́ ha àlékún sọ́nsá ní kàrẹ́ ń jẹ́ hí àlékún sọ́nsá nípa lókè ní jẹ́ hú ha hí hú bá tó sọ́nsá lókè ní jẹ́ bá bá tó sọ́nsá lókè ní jẹ́ bí bá tó nípa lókè ní jẹ́ bú ẹni tó jalè jẹ́ owó pàápàá ibi ni wọ́n ẹ̀dàkùn ẹ̀dàkùn èyí pé ohun tó jẹ́ kéwú ń gbà náà ni tó jẹ́ kéwú ń gbà yẹn ni ọba bàrà torí pé gbogbo bàtà ń wí kọ́ ìdátò tí aláwọ̀ láti fi lọ́gbàdà gbé kọ́ ìdátò kì í jáde lójú ọ̀pọ̀ báyìí wà láàánú wọ́n hàn fún wa ní tàbá tó mọ̀ wọ́n pààrẹ̀ ni wọ́n bá kọ̀ mí tàbá tó mọ̀ wọ́n pààrẹ̀ wọ́n bá kọ̀ mí ó ti níbi tàbá ti kéde tàbá kéde so wàá sì sàrà adìẹ àti ẹ̀kọ́ alimuhim alihamdulilayi rabbil alamin bí mo sáfẹ́ lọ ni pé gbogbo ẹni yòówù tọ́bẹ̀ ti jẹ́ kó bá ti mú ìjọsìn kan wá yàtọ̀ sí bọ́lá wọn bá ṣe mú wá fúnra rẹ̀ àkọ́dé aṣọ̀rọ̀ká ma Allah ìwé ẹni bẹ́ẹ̀ ti mú ogun papọ̀ mọ́ lọ́hùn àkọ́dé aṣọ̀rọ̀ká billah ó ti mú ogun papọ̀ mọ́ lọ́hùn bọ́ba lékè ọlá bẹ́ẹ̀ ni wàá lè ṣe fún ọba dá ààwẹ̀ ọ̀dà ohun fún rẹ̀ yàtọ̀ sí àwẹ̀ tó yẹ kó wọ́n rẹkọmẹ́ǹtì ọ̀tọ̀ ní kó dìṣẹ́ lọ́dọ̀ ara rẹ pé kí lọ́la ná yẹ́mọ̀lẹ̀ ahad ọ̀tún láti ní wọ́n ní wá pàdé challenges yìí láàárọ̀ lákùtùkùtù ah! yóò dá fi ń gbà rẹ lọ́la kí n fi wọ́ lọ́wọ́n ba lẹ́bẹ̀ òsùn tó burú bẹ́ẹ̀ àdìsí wá fún pé ẹni yóò tó bá gbá àwẹ̀ fọlọ́wọ́n ọba fún rẹ̀ kó sá máa jẹ pé ààwẹ̀ tó fẹ́ gbàgbọ́ ọjọ́ jimá àbó bọ́ sí ọjọ́ sátidé tó o bá fẹ́ gbà ní ọjọ́ jimá àjẹkù ti gbà lánàá tàbí ọmọ mi kọ́ gbà lọ́la rẹ̀ o ti gbà lánàá àlàmísì tàbí ọmọ mi pé òun gbà ní jimá yìí ó tún gbà ní ọ̀la sátidé torí pọ̀ kan náà àwọn ìyàwó Muhammad sallallahu alayhi wa sallam òun ní gba ara wẹ̀ bẹ́ẹ̀ lóòjọ́ jimá ànábì ni pé àsomtì àmì sọ́ọ̀gbà wẹ̀ lánàá onílà ṣé oṣù tún gbà lọ́la onílà ọlọ́mọ ìgbé ya ajá èyí gbà òjò ojúmọ́ èyí gbà òjò ojúmọ́ àwọn ọ̀kẹ́ wọn ń bẹ láwùjọ wa yìí táwọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn táwọn máa ń ṣe òun ni pé lóòjọ́ ọdún léyá náà ní ọgbà rẹ̀ àwọn bàbá wa kan bẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ ọgbọ́n ti kú níṣẹ́ o òòjọ́ ọdún léyá ni wọ́n fàwẹ̀ sí wọ́n gbà rẹ̀ ní èèmù wọn bá lọ́dọ̀ àwọn àfọwọ́n ni pé ọjọ́ tí gbogbo àwọn èèyàn ọgbà ẹ̀ fọ́ lọ́hùn ìwọ nìkan ló wá gbà ládàrí ó tóbi gàgà ọtẹ o wọn gbé sí wọn nù làákàyè nu ó bá ti di ọjọ́ ọdún léyà báyìí wọn gbé àwẹ̀ tiẹ̀ ọjọ́ ọdún túnú àwẹ̀ yọ fà wẹ̀ lé ọjọ́ kejì léyà ọjọ́ kẹta léyà ọjọ́ kẹrin léyà yọ fà wẹ̀ sí pé torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọgbà wẹ̀ láyé ìwọ nìkan ló wá láǹfààní láti jẹ́ pé kọ́ gbà wẹ̀ àbáwọn èèyàn bí irú iru nǹkan bẹ́ẹ̀ fàkọ̀dé ma mọ́ Allah irú ṣírùkù ìwá ni tọ́wá ikú bóyá bá ṣe jack lan ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ikú bá ṣe lẹ́yìn tó ṣe pé áàlì màbẹ́ ọmọ pé èèyàn gbọ́dọ̀ máa gbà ṣùgbọ́n èṣù kan tí ń lò lóní ó ṣe é bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òun ni ẹbọ tó ṣe pé téèyàn bẹ́ẹ̀ kú síbẹ̀ tàbí ká sọ pé ẹbọ tó ṣe pé téèyàn bẹ́ẹ̀ kú ṣe ó ti gbéyàn kó onú Islam wọ́ọ́rọ́wọ́ jẹ́ẹ́jẹ́ ó ti Islam téèyàn bẹ́ẹ̀ ti ṣe òun là ń pè ní àṣíríkú àyàkùbà ìmọ̀rún papọ̀ mọ́lọ́wọ́n ọba èyí tọ́jọ́ láńlá ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ lónìí rìnrìn nínú rẹ̀ ní kéèyàn jẹ́ nìkan tó yẹ pé kọ́ máa lọ àwọn tí ń bẹnu sàárè séwù lọ́jẹ́ ni bàbá rẹ̀ lọ́jẹ́ ni ìyá rẹ̀ lọ́jẹ́ ni ọmọ kéwù rẹ̀ lọ́jẹ́ ni àlùjẹ̀nu lọ́jẹ́ nílọ pé nu sàárè ni ohun títà ń sàlọ́ fún ohun tí bẹ́ẹ̀ nu sàárè aṣọ kàbìlà irú ẹni bẹ́ẹ̀ tí mo rún papọ̀ mọ́lọ́hùn tó bẹ́ẹ̀ jẹ́ kó bá ṣe ìlìmọ̀ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bọ́ tó àìkọ́ bá ṣe já lẹ́nu ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn kẹyẹ ni àwọn ẹbọ láńláńláńlá tó ṣe pé èèyàn ti kú ònú Islam wọ́ọ́rọ́wọ́ ẹni tá a jọ ń kírun àjọ kírun ṣáìlẹ̀ o ó dijọ́ kejì báyìí níbi aago mẹ́jọ lákẹ́ ń gbọ́ ìlú ńta ni ní wọ́n bá sọ pé eégún orí ni eégún lágbẹ́jà ń tálẹ́gbẹ́ Sulaimon ló gbé Sulaimon ló gbé òun ló gbé eégún bàbá rẹ̀ lápèjúwe irú ẹni bẹ́ẹ̀ wọ́n tó lọ́ṣọ́ ó ti mọ́rọ̀ ń papọ̀ mọ́ lọ́wọ́ ọba tó bẹ́ẹ̀ bá báyàn kú ó ti kúkú ẹbọ nù irú ẹni bí ọ̀jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ kẹ́hùn sí la tàbí ẹ̀sẹ̀ ẹ̀kọ́ àjíjọ́ kejì báyìí ọlọ́ọ̀dún ní kò ní tàbá àjíjọ́ kejì báyìí òun náà jẹ́ nìkan tó ṣe pé ọlọ́ọ̀bá wọn gbé gbogbo àwọn tó sọ́jà àwọn ẹbọ tí ń bẹ láwùjọ wa tára ní ẹmọ yẹn àwọn mùsùlùmí sì ń ṣe é lónìí tàbí ká sọ fáwọn tó yẹ kí wọ́n pera wọn mùsùlùmí kàwé bẹ́ẹ̀ táàjọ ń kírun ṣùgbọ́n táwọn nǹkan yìí bá ti dé wọn lọ sí ọ̀kẹ́ nu eégún tó gbajúmọ̀ nílùú wa lónìí eégún bàbá àjàyí eégún àjàyí eégún bàbá àjàyí eégún àjàyí àjàyí àjàyí àjàyí tá à ń wí ọmọ rẹ̀ kan bẹ tí máa ń gbé kọ́kọ́ lọ́rùn nígbà kan ọmọ rẹ̀ nígbà tó ọmọ yẹn ti wá dàgbà ní ìsọmọ yẹn ní à ń gbé eégún yẹn ní bàbá wa sàtọ́kù lẹ́yìn bí ọdún mẹ́rin sísìn lọ́nà wa sàánú àyíká sọ pọ́dún márùn-ún sísìn ọlọ́run wá sáànù ọmọ ṣùgbọ́n gbà tó di ìdúnta ìdúnta tí wàhálà ṣẹlẹ̀ lọ́dọ̀ wa wàhálà eléegun ṣẹlẹ̀ lọ́dọ̀ wa òun náà wá gbégun yẹn òun ní àǹfààní ń ṣàlàyé o pé nígbà tó ń gbégun yẹn gbogbo bóun ṣe gbé òun tí ẹ bó da ọjọ́ tó sílẹ̀ mọ́ báyìí pé ha kò ti dárẹ́ kò ti ṣẹ̀ ṣáàlì òun rí mi lọ́ọ̀kẹ́ bí ká ní nǹkan ńlá kan ń bẹ tó ṣe pé yọ ṣẹlẹ̀ sóhun tó ju wá bẹ pàdé èmi ò ti dáàmú kí n tiẹ̀ mọ́ rárá kó tó di pẹ́ni táwọn ilé sọ̀rọ̀ àpàdà wá pé mo báyìí báyìí báyìí báyìí náà pé tó èsì tóun òun torí ẹ̀ sákò nínú òun òun wá sálọ àjà òun náà gun ọ̀kadà táìmù yẹn ó fi lọ nígbà tí èsù tí wọ́n ti ṣe sóhun la ó lọ́ọ́ mú un báyìí òun dé òun gun machine lọ báyìí bóun ṣe pàdé àwọn tó ń ṣe égún nìyí wọ́n wá ń ṣe égún wọn jákujàku wọ́n ti ń ṣe é ránrin wọn láti ní ẹ̀ ti sọlẹ̀ sí sára òun òun padà lé ní gbogbo ohun tó yẹ kó wọn ṣe gbogbo ẹ̀ lòun padà dẹ́wò wọn ò wálé o èkó ní lòun ti dára gbogbo ẹ̀ gbogbo ara táwọn máa ń dá pátá àwọn tó ti bá wọn jáde gbogbo ẹ̀ lòun dà òun pa àwọn èèyàn òun ti pàtí òun lẹ́ nígbà tó ṣe é tẹ́ kìíní títúṣà yẹn tó fi òun lẹ̀ níbi pẹ́ni táwọn àwọn yìí sọ pé ọdún yìí ni títún bọ̀ yìí tí wọ́n lò lọ yìí tún bọ̀ kí lòun ó ṣe tọ́wọ́ wọn ò lérò pé torí pé àmọ́ wọn wá jẹun báyìí wọ́n sì lè yánu wọ́n sì jù sóhun lẹ́nu ìwọ lélẹ́yìí tọ́ba tásìkò tọ́ba tásìkò ọlọ́run lọ mọ ohun tóun ti jẹ bẹ́ẹ̀ kì í sọ̀dọ̀ bàbá gẹ́ o ìyá tó bí òun lọ́mọ àwọn kẹ̀yìn wà ní wọn máa ń ṣiṣẹ́ tí táìmù yẹn bá ti tó máa ń ṣiṣẹ́ láàrọ̀ wọn ṣùgbọ́n ní táwọn wíì àwọn àtàwọn tó pọ̀ làwọn ni wọ́n ṣe fún transition about kọ́dọ̀ ẹ̀ pé kó gbọ́ kó máa gbọ́ tó bá ṣe gbọ́ kó máa kọ́ lẹ̀ kó fi ha ṣe pé tí kí ní ẹ bá ti di pé ń bọ̀ wá kó máa wí tí bá ti fẹ́ máa sọlẹ̀ sí la kó máa sọ kí ní ọmọ àtàpàdà bí ìlú ìlà ìta ìdókítà nìyẹn sọ pé ọdún yìí lòun ti gbádùn jù láyé tí ó jẹ́ pé àsìkò yìí ó dẹ́kù òun ò ní ní fílì pé nǹkan ẹ̀ sọlẹ̀ sára òun ni wọ́n ń sọ báwọn ti máa ń ṣe pé báwọn ti máa ń ṣe gẹ́gẹ́ táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó ti ní ohun tó wọn ṣe tó wọn bá ti ṣe tán báyìí wọ́n fún un ní adìẹ adìẹ wọn ti ṣe nǹkan fílà wọ́n máa sọ fún tọ̀hún pé adìẹ mọ́gbà ìgbé yẹn o tó wọn ò bẹ́ẹ̀ wí ohun tọ̀hún yẹn máa gbẹ nínú àṣírí táwọn ti ṣe síbẹ̀ dídí tó wọn bá ti gbà báyìí wọ́n ja orí ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n já láàyè òun wá jẹ́ nìkan tí òun wá rò sórí òun rò sórí tẹ́ báyìí òun ti dìde kudì láti gbà gbogbo ohun tí máa ń tẹ̀lé wọn nínú nǹkan kan ó dìgbà tó ń bá tó sọ̀kalẹ̀ lásàálẹ̀ kójú òun tó dáa gbogbo nǹkan tí wọn ní jẹ́ nǹkan kan lójú òun kò sí ohun tó ń bá bẹ́ẹ̀ ṣe tó ń wò ṣe alimuhim irú wọn ló wá pọ̀ bẹ́ẹ̀ pé pé tí wọ́n bá ti wá ṣe é tán á jẹ́ wọn tí wọ́n mọ́ṣáláṣí irú wọn làwọn tọ́lọ́wọ́n bá sọ pé ثم آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا àwọn tó ikú wọn bá ń sá ìgbàgbọ́ wọn ń gbọ́ Ọlọ́run bá gbọ́ wọn ń sá ìgbàgbọ́ wọn ń gbọ́ Ọlọ́run bá gbọ́ wọn ń sá ìgbàgbọ́ Ọlọ́run bá parí ẹ̀ pé súnmọ́ jáàdú lọ́pọ̀lọpọ̀ ọgbà inú kékeré wọn gbàdá kù sí torí pé tí ikú bá padà dé tó fẹ́ mú wọn tó mú wọn bí ààrẹ tí èsè kọ́kọ́ fẹ́ gbà ó kú dé ibi wọn tètè lọ lẹ́nu táàrẹ bí ti dé báyọ ibi tí ó padà kẹ́gàn ayé rẹ̀ sínú mùsùlùmí gé bọ́m̀bẹ̀ kátà sọ pé wọn mùsùlùmí pọ́nbélé ọ̀pọ̀nbẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ táàrẹ balẹ̀ tán síbi tí wọn ní gbé yẹn lọ́kọ́ lọ́nà làwọn bẹ̀ alimuhim àwọn èyí là ń pè ní àṣẹríkú al-akbar èyí tó ṣe pé yóò mú yẹn jáde kó nu síláà wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n àwọn ṣírùkù kan bẹ́ẹ̀ pé asgọ́ọ̀lù làwọn kò mú yẹn kó onú islam ṣùgbọ́n tí èèyàn bá sọ ó lè padà mú yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ kò mú yẹn kó bíi kéèyàn máa fi nǹkan ẹ̀mí ìbúra ògùn gbọ́ sóògùn gbọ́ ògùn ọ̀gbọ́n kankan ṣùgbọ́n ohun tó yẹ búra nù ṣíríkù náà ni o ṣùgbọ́n ṣíríkù rẹ̀ ń kọ́ o àlẹ́ àsìkò kékeré lòun kò mú jáde kó onú islam o tó ti yé ṣàgbọ́ngbọ́ ilẹ̀ tí wọ́n sùn ni owó tí fi ń búra ní gbogbo tí wọn bá fi nǹkan ìmí ìbúra tó yàtọ̀ sọ́lọ́run ṣírùkù ló ṣe o ṣùgbọ́n ṣírùkù rẹ̀ ṣe kí ni o kìí ṣe akbar orípa náà sọ pé mọ̀nì halafa sallallahu alaihi wasallam ẹni yóò tó bá búra fàkọ́ọ̀lá fi hàlìfì yìí ọwọ́ aṣọ níbi ìbúra rẹ̀ pé wọ́n láta wal Uzza mo fi láta àti Uzza búra léyìí bá a lè máa lọ pé mo fi Ògún búra mo fi Ṣàngó búra lọ́dọ̀ tí ń bí torí pé láta àti Uzza ló jẹ́ òòsà nínú àwọn òòsà ńlá nílẹ̀ lárúbáwá nígbà náà so láàtà látara àlọ́hùn aláwọ̀ obìnrin làwọn lọ́ọ́ mú ǹzá látara àlẹ́ azeez àwọn lọ́ọ́ mú obìnrin rẹ̀ pé obìnrin azeez pé ǹzá lọ́dọ̀ tiwọn wọ́n mọ̀nẹ́ta alimumi àwọn àmú mọ̀nẹ́ta pé olùpààyàn náà nìyẹn lóbìnrin táwọn ń jọ́sìn fún ọmọnẹta sáàlùsàtà òkòrà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pàtàkì lọ́dọ̀ àwọn Quraysh wọn a máa fi búra anábì wa sọ pé mọ̀nkọ́lá fi halifihi torí pé mọ̀nkọ́ àwọn mùsùlùmí tó yẹ gba Islam Islam yẹn lè má ti yìí rí jókòó tán tí wọ́n pé látara àbínú tàbí tètè máa sọ̀rọ̀ ó lè jẹ́ wọ́n sáà ti sọ̀rọ̀ mọ̀nkálàfà ẹni yóò tó bá búra wọ̀kọ́lá fi halifihi wọ̀ látàwálẹ̀ ó zá wàlíyàkó la ilaha illallah láàkàfà àrọ̀tà ilà bíà ànẹ́mi pé kò sí wọn tí yọ ọ̀rọ̀ kú tí wọ́n wí yẹn àyàfi kí wọ́n fi tẹ̀lé pé la ilaha illallah wọ́n fi jà ọ̀rọ̀ wọn wí nù tí àbá ti ṣe bẹ́ẹ̀ ó ti pa nǹkan àkọ́kọ́ ọkọ̀ wúyọ rẹ òní máa jẹ́ ṣíríkù mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wá ṣe yọ máa jẹ́ ṣíríkù ṣùgbọ́n ṣíríkù yọ máa jẹ́ kí ni àṣíríkù al-asghar ẹgbọ́ kékeré lòun bẹ́ẹ̀ náà wàhálà àwọn ti lọ ilé yẹ̀mí wò ẹni tó yẹ pé ó wò pé sẹ́wọ́ lọ́mọ òun lè ṣe ṣíṣẹ́ télọ̀ ni àbí ṣe mẹkáníìkì ṣé rédíò ní fìdígbó ṣe ni àbí ẹ̀lẹ́tíríṣàn pò ní tiwa ṣe o ọba gbalẹ̀ yẹ̀mí wò lọ lórí ẹ̀ kí ànábì sọ nípa rẹ̀ ànábì ní pé sallallahu alaihi wasallam man hata urrafan aw kahina ẹni yóò tọ́ bá lọ bá yẹ̀mí wò tọ́lọ̀ bá wọn tọ́wọ́ á jẹ́ pé ọwọ́ á béèrè béèrè lọ́wọ́ wọn irú ẹni bẹ́ẹ̀ ọkẹ́ béèrè ni o irú ẹni bẹ́ẹ̀ ànábìà Muhammad sàádà sọ pé ọlọ́run bò ní gbà wọn rẹ̀ lámì yóò kó bá lè sọ látòkú wọn kò bá yín ìnẹ̀lẹ̀ ìlà ọlọ́run bò ní gbà wọn rẹ̀ fún ogójì ọjọ́ ṣírkù tó ṣe bẹ́ẹ̀ ṣírkù tó ní ṣírkù lè àṣọ kí ló kí lásán wá gbọ́ òní ta ní ọ̀sán ó yẹ ká fura mọ́ bẹ́ẹ̀ ni pé ọlọ́run bò ní gbà wọn rẹ̀ tí túmọ̀ sí pé yóò sì máa kírun ṣùgbọ́n ẹ̀kọ́ lọ́ọ́ dá yẹn ọ̀ràn kẹni tó ṣe pé ó ti ṣe ṣírùkù papọ̀ mọ́lọ́wọ́n bá yẹn asgọ́rù ni irú ẹni bí ó sì máa kírun ṣùgbọ́n láwọn bò ní kí ni kò ní gbàrú rẹ̀ ìdán ajẹ́pẹ́ àdébí ọ̀yọ́ kò ní Islam tọ́wọ́ yọ ní ọ̀nà máa wulẹ̀ kírun mọ́ ni ọ̀sọ̀ kò ní ìdí ó kírun mọ́ ṣùgbọ́n ohun tó ṣe yẹ ó fẹ̀ jẹ́ pé irun rẹ̀ fún ìdí ogójì ọjọ́ ìfàkọ̀rẹ́ pọ̀ mi ọlọ́run bò ní gbà tọ́ba wá jẹ́ pé ọwọ́ nígbàgbọ́ sí ohun tí ẹnìyẹn wí fún irú ẹni kí ni ìdájọ́ rẹ̀ pàkọ̀dé káfárọ́ ìmọ̀ ń zìlà àlà Muhammad ń tà nẹ́bí sọ̀lù irú ẹni bẹ́ẹ̀ ti sa ìgbàgbọ́ sí ohun tí wọ́n fi rán ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé tara ẹgbẹ́ ikú tí máa ń lọ tẹ́lẹ̀ wọ́n wá wífun wífun wífun pé irọ́ làwọn kìíní yìí ń pa wọ́n wá fẹ́ já wọn jẹ́ńjọ́ kan pé òun fún ọ̀bọ̀yá wọn ń pa lọ́wọ́ á fẹ́ fi lọ pé kó fi lè dá ó kó fi lè mọ̀mọ́ pé rọ́ọ̀nì wọ́n yẹ kó sùn tó burú bẹ́ẹ̀ òun ò ní ní ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ lọ́wọ́ ọwọ́ adé bẹ́ẹ̀ ó gbé tẹ̀sùbá lé ọ lọ́wọ́ tàbí ó gbé owó ẹyọ lé ọ lọ́wọ́ tàbọ́ sáàdì pé kò wí nǹkan kan sí nǹkan kan ó wá wí nǹkan pé ìwọ ìyẹn tó ń gbélé mi lọ́wọ́ yìí eléri ibú lẹni ó gbélé mi lọ́wọ́ eléri ibú èèyàn ni àti wọ́n pé ó yẹ kéèyàn máa ti ó ti wá sẹ́mi tó da fúnra rẹ̀ dípò tó fi jókòó síbi kí o sí eléri ibú òwò àtàrí ọ̀pàpà pàmbá ọwọ́ àgbẹ̀ ìkùnmá ọkẹ̀fẹ́ mọ̀ pé tíhun tó wí sí yọ ọ̀pọ̀ pé náà lọ́sọ lẹ́yìn tí èsì ṣe ṣe láìláì wọ́n máa ti ń wo píṣọ̀ wọ̀tọ̀ wá nígbà wọn bá fi sọ nǹkan mẹ́fà yóò ṣe kò ń gẹ ohun tó bá wa wọ́n kẹ́ ní ah, bàbá etí jẹ́ ọ́nà etí jẹ́ ọ́nà ẹlòmíì tó bá jẹ pé bẹ́ẹ̀ nǹkan tí ọba bẹ́ẹ̀ ṣe tí ò ṣe kò ń gẹ yóò ní ohun tẹ́ sọ yóò jẹ mọ́ ohun tẹ́ sọ yìí ọ̀rẹ́ mi títún bẹ lẹ́gbẹ̀ẹ́ ló tún fẹ́ jẹ mọ́ làwọn kátìkàtì máa ń sọ pé ọ̀tọ̀ nínú èmi bá lọ ṣùgbọ́n tí ẹ lọ́yọjú ó ó pèlè rí ibú òun bá tiẹ̀ lọ́dí ó yóò tún wá lọ ó tún lọ ọbọ rẹ̀ tàbí ọmọ rẹ̀ gbẹ́tò ọ̀rọ̀ ọmọ rẹ̀ lọ́yọjú èmi tí mo bá tèmi lọ gan wọn ní padà wá lọ́tún lánàá ṣùgbọ́n wọ́n ń sọ títí ẹ gan lọ́yọjú wọ́n ní ọgbọ́dọ̀ yín náà ó tún kó ṣùgbọ́n ṣíríkù rẹ̀ ńkọ́ gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ asgọ asgọ ẹni tó wá jókòó tí kí lòun ṣíríkù rẹ̀ àti báwọn lòun o ẹni tí fi ń jẹun tí èpè iṣẹ́ tóun fi ń jẹun ni àwọn olùmọ̀ pín sọ́nà méjì èyí tí wọ́n máa jẹ́ asgọ àti èyí tí wọ́n máa jẹ́ asgọ ẹni tó jókòó tì táwọn ẹni tó jókòó tì ebi ní ń pa á lọ́wọ́ débẹ̀ kò sí kò mọ̀ kẹ́kẹ́ ń bẹ̀ báwọn bá ti lọ sọ́yìn wọn ní èèyàn ń parọ́ fún wọn ni ṣùgbọ́n wọn tó lọ́tọ́ pé wọ́n ń lálùjẹ̀nu kù kó tó di pé yóò bá dé àlùjẹ̀nu tó ń lò yóò ti lọ pàdé àlùjẹ̀nu tèèyàn níta tí lọ́ọ́ fẹ́ sọ nípa arákùnrin àwọn sẹ̀ gbàṣẹ lọ rẹ̀ ní báńkì ni òun náà ń bọ̀ wá bá kò ní gbọ́ yòókù wọn yóò ti sáré wá sọ fún ẹni tí ń lò ẹni tí ń bọ̀ yẹn o wọ́n gbàṣẹ lọ rẹ̀ ní báńkì ni nǹkan kan kìíní kẹ̀kẹ́ nípa tí ń wọlé báyìí òun fẹ́ fún alẹ́ bolẹ̀ ni ah! ó tún tì ó tún tẹ̀lé dé wá bí ó lè fọkọ̀ sẹ́nu ó lè wí nǹkan kankan yọkẹ̀ ni ah, ó tẹ̀lé wá bí yìí ayé mà lé o ayé mà níkà o wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ń báńkì ni àbí bẹ́ẹ̀ni nísìnyí ọmọ ajẹ́wọ́ yòókù yìí sọ bó ti jẹ́ gẹ́ẹ́ kí n gbọ́ wá ìdẹ́wọ̀ padà máa kà owó kan ni mo ṣe bí wọn ò ní mọ̀ sí i nínú olùgbò kó kí n dọ́gbọ́n kó jẹ ṣùgbọ́n tí wọ́n mú pé wọ́n gbà kó ilé òkú wọlé ọ̀ọ́ mi ti sùúrù ní bá ti débi ìbọn kaba lẹ́tí bá ó ń sọ náà bá júwe bẹ́ẹ̀ fún wa àwọn sábẹ́ ànẹ́bí wa mọ̀ọ́mọ́ sọ̀rọ̀ nínú sọ ìbùkọ́rí wọ́n lọ bá ànẹ́bí pé òun sọ ọlọ́run bí wọ́n táwọn yẹn bá ti lọ ọ̀dọ̀ wọn wọ́n bá sọ fún wọn sì máa ń jẹ́ o ànẹ́bí ni pé bẹ́ẹ̀ ni ìwọ̀n sọ yẹn máa ń jẹ́ ṣùgbọ́n o irọ́ kẹni tí wọ́n fi ọgọ́rùn-ún òdodo kẹni tí wọ́n fi ọgọ́rùn-ún rọ́kù òdodo kẹni tí wọ́n ṣe kí ni o tí wọ́n fi ọgọ́rùn-ún rọ́kù iná ẹ̀ torí pé inú àwọn nǹkan tí wọ́n fi kún náà ni pé ọgbẹ̀bọ ó ṣètútó àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí èkó ń kẹ̀ lọ ṣíkùlù asgọ́r ní àwọn olùmọ́pẹ́ ṣíkùlù asgọ́r wà kó sọ́nà méjì gbogbo ìta sọ́lọ̀ yẹn asgọ́r lòun náà èyí táwọn afá mi táwọn afá kì bọ azẹ azọ táwọn míì sọ fóun ló sì àwọn míì da ìyàlọ́tọ̀ fóun ló sì kẹta òun náà ni àlùyá tí a mi ọlọ́run làwọn ń bẹ̀ o ọlágbára gan ọlágbára gan-an tí mi nínú nínú ìjọsìn ẹni tó wọ mọ́sálásí ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọkẹ́ wọ mọ́sálásí ó yí pa yìí dábẹ́ ni pápá tí a ká ṣùtà tápé mo mọ́gúbì ni ó sáré kí sẹ́wọ̀n bá tẹ àkúlọ̀ láàárọ̀ lọ́lọ́gbà lọ́lọ́gbà sálámà ó ti gbé jáde àti ilé pé wọ́n rí pé gbogbo wa wo òun ni ó ṣe dé báyìí ọlọ́run bẹ́ẹ̀ torí tiwa ní fi ṣe bẹ́ẹ̀ ó ti ó ti ti járe mi fún kìnìyàn irú sáré mi yẹn ọlọ́run kò ní gbà mí ọlọ́run bò nígbà wọn ọwọ́ alágbára bóò láàṣẹ mọ̀ pé ṣe á rí mi ti wọnú séèyàn ẹni tí ń ṣe náà ni ọmọ àwa lè máa mọ torí pé àwa àwa kẹ́lẹ̀ ìjọ́jú tó bá yẹn sí wa lásán ó lè má ti wọnú iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀tẹ̀ táwọn ti sọ pé ó ti fi bọ̀ ó sì lè ti fi bọ̀ tí ò ní hàn sáwà tí ó múra gan-an ṣùgbọ́n tó gbogbo ohun tí ń ṣe yẹn pátá ṣe á rí mi ni ẹ wọ ọkùnrin tó ṣe pé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó dájọ́ ọ̀nẹ́ fún lójú ogun táwọn sàbẹ̀ ké pé a tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ fi jẹ́ ni iná kí ló tó wá fà wá káwa jẹ́ igi ìsẹ́pẹ́ bẹ́ẹ̀ gbogbo ọwọ́ ọ̀tá tó bá rí báyìí ó mú mọ́lẹ̀ ni yóò san ọmọ lẹ́ni títí tí ó fi wá di pé ogun fi lọ ọlẹ̀ lẹ́bi ṣe túbà pé lágbájá ọmọ lágbájá ọmọ ọ̀nẹ́ni o àti sàárì mi ló fi bọ́ níbẹ̀ ó jọjọ́ ọmọ ọ̀nẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ni sáré mi náà òun náà ni pé ogun tí ń jà kìí ṣe torí tọlọ́hún torí fún wọn lè yìn pé kọmandáǹtì ni pé kọmandò ni ṣùgbọ́n gba àwọn padà dá lọ́gbẹ́lẹ́gbẹ́ tí ẹgbẹ́ rẹ̀ ya ó wò pé ìdójútì ni ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi lójú ayé mi kọ́ ọkẹ́ rí ìdààmọ́lẹ̀ ni ó sì bẹ́lù ó sì yọ lẹ́yìn rẹ̀ ọba parẹ́ ló jẹ́ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam pé àmàlù bí ọ̀rọ̀ àti mi gbogbo ṣé ìwù tá a bá ń ṣe láyé yìí ibi a bá fi parí ẹ̀ sí inú ẹ̀ ní iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi a bá kẹ́gùn ṣẹ́ wájú èyí lè máa jà fitafita kọ́ máa jà fitafita tọ́ bá dọwọ́ gbẹ́yìn ó jẹ́ pé ibi tí wọ́n padà lọ́ọ́ kú sí ibi tí ò tiẹ̀ ní dára rà ní òun gẹ́gẹ́ ni wọ́n máa gbóhùn lọ́bẹ̀ ara wọn àfa ńlá ńlẹ̀ Yorùbá pé pé sinagogun wọn padà kú sí wọ́n yóò kó wọn gbé kó bẹ́ẹ̀ wọ́n gbé wọn wálé sínágọ́gù wọn kú sí wọn mí bẹ̀rẹ̀ pẹ́tẹ́ pé ṣọ́ọ̀tì náà wọ́n kú sí àwọn mí kú sílé awo ni wọ́n kú sí pé bóyá wọn bọ̀ lórí ara ẹ̀ tó ń sàn bóyá wọn bọ̀ ń bẹ̀ ẹlòmíín sì ń bẹ sẹ́yìn pé wọ́n lè jẹ́ pé ẹlẹ́gbọ́ háráhùn tọ́ba kù díẹ̀ tí èkó ọlọ́run bó sì sàánú ẹ̀ bàbá kan bẹ lẹ́kùnlé àwọn méjì náà wọ́n gbà pé bàbá yìí gbà sílámù nígbà tí bàbá yìí ń sáré ọmọ rẹ̀ àti ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ ọmọ ló ṣe wàhálà

ẹ fílẹ̀ ni o ẹ jẹ́ kí wọ́n wá káwọn àwọn èèyàn rẹ̀ wá gbé tọ́ba ìpẹ́ bá wà ń fún iṣẹ́ tó lágbára tẹ́ gbé iná ìjà ṣáájú ńlá kan ah, ẹ lè lẹ́yìn ó tiẹ̀ lo opportunity ṣùgbọ́n tó yìí tó bá yín gbọ́ gan wọ́n lẹ̀ ń parọ́ mọ́ ni irọ́ ni ọbẹ̀ jẹ́ bàbá òun ọwọ́ ọbẹ̀ àwọn mùsùlùmí ni irọ́ ni ẹlẹ́bọ ló kú níta ń parọ́ fún wa ni. mo ò ní bèlè fún yín torí ẹ̀ máa wulẹ̀ sanra ilé mọ́ ọlọ́run bó tún dá bí mùsùlùmí bá kú sáàárín àwọn kèfèrí tẹ́lẹ̀ náà àwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀ kátà sọ pé kẹ́límọ̀ náà lọ́sẹ̀ pè òyí wa gbé pé sí kẹ́límọ̀ tó pè yẹn gẹ ṣé è ṣe pé torí ara rẹ̀ jẹ́ ọ̀yà bóyá kára òun lè yà òbí wọ̀ọ̀kà kọ̀ọ̀hán sí wa ṣùgbọ́n wọn kó pè èèyàn lọ́rẹ̀ tó wa ọlọ́run bó tún dá alimuhim àríyá nínú ṣírífù lòun náà ó ń ṣe ọlọ́run bá sì sọ pé inna akhafu ma akhafu alaykum nínú àwọn nǹkan tó lágbára jù tí ìfi ń páyà fún yín nínú ohun tí ìfi ń páyà fún yín òun náà ni ṣe ń pèlè àsìbà òun náà ni ṣe ẹbọ kékeré o wọ̀sùn yìí là á nì hù wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pípẹ́ ẹbọ kékeré òun ó ní àbíyá òun ni ṣe á rí mi ṣe á rí mi ní máa ń ba sọ́jẹ́ ni ọlọ́run làwà pẹ̀lú ẹ̀ àlẹ́ ó dùn bìjà níbi ṣíríkù ìwá ni ó dùn bìjà wá wà ọ̀nà méjì ló pín sí ẹni tí ì bá ṣe mùsùlùmí rárá ọjọ́ ti lọ ni o ẹni tí ẹ bá ṣe mùsùlùmí rárá kò sáwùjáre kẹkẹ fún lọ́dọ̀ ọlọ́run ju ọ̀nà kan lọ ọ̀nà wo ni mẹ́sẹ̀jì ànẹ́bí ọ̀dọ́dọ̀ rẹ̀ mẹ́sẹ̀jì ànẹ́bí kẹkẹ ọ̀dọ́dọ̀ wọn tí wọ́n eku àwọn yẹn àwọn olùmọ́sọ̀rọ̀ lórí wọn pé tó bá jẹ́ ògùdà rẹ̀ kìyàmà ọlọ́run ọba pa wọn láṣẹ pé kí àwọn màláìkọ̀ sọ fún wọn fún wọn máa wọnú náà lọ àwọn tí wọ́n bá gbọ́ àlùjẹ́ náà wọ́n lọ kẹ́ǹbù àwọn kan yarí tó la jẹ́ ìgbà olúwa ọ̀hún jíjẹ́ kẹ̀kẹ́ sí wa tàbí sọ pé bóyá ṣe kiri bẹ̀rẹ̀ lọ́wọ́ bó ṣe àmọ̀ ajé pé bàbá mi ti yín náà bẹ́ẹ̀ ṣe pọ̀ sí ikú náà ni àwọn gẹ̀gẹ́ wọn padà wá wọlé ṣùgbọ́n tá a pé mùsùlùmí ni àròjàyé sì ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run àròjàyé ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run àròjàyé lọ́nà ẹ̀wò ẹ̀wò àwọn bàbá wa tuntun ìní máa dákọ̀ọ́ náà àwọn afáwa tó ti kú tá a gbọ́ tẹ̀wọ̀n táwọn òde bá láyé gbogbo òka mẹ́wẹ̀ẹ̀wá yìí gbogbo òka mẹ́wẹ̀ẹ̀wá yìí òka ni ìgbà àfa lálá òka ní gbogbo ẹ̀ òka kọ̀ọ̀kan sì níṣẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn òka kan yóò máa sọ pé yóò máa fún dísáìn pé àwọn kan wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ lẹ́yìn ìhun tó bá ní kó ka yẹn lọ ṣe tó bá ti bóyá pàápọ̀ ni òun lọ́mọ bí ó ti ṣe fúnra wọn ni wọ́n wà wọn àwọn aka níwájú rẹ̀ fúnra wọn ni wọ́n máa wá wọ́n wà kà àgbà fàlà ńlá sí i òun ni ó kí ìrùn jùmọ̀ òun ni ó kí ìrùn wákàtí mara àwọn ohun táwọn fi ṣètò ẹ̀sìn wọn lọ́wọ́ fi gbọ́ lọ́wọ́ òfin ọ̀dà fódíò ní ọ̀dà fódíò tá à ń sọ lónìí àti eh, àbúrò rẹ̀ àti ọmọ rẹ̀ gbogbo wọn jihad tí wọ́n ṣe wọ́n ṣe jihad lẹ́yìn tó ṣe pé ìgbà tí wọ́n fẹ́ máa ṣe táwọn ègbó fẹ́ máa ṣe àwọn kẹ́kẹ́ fún wọn táwọn náà ń lo àwọn àṣírí tí ń bẹ lọ́wọ́ wọn wọn sọ wọ́n gbé ìbọn jáde àsìkò ìgbà náà ìbọn tí ì sí wọ́n ń ta wọ́n bọ̀ wọ́n ń kú kí ló dé kí ni ń pa kí ni ìbọn yẹn kí ló ní ṣe ń pa wá wọ́n wá lọ́wọ́ háyá tó kọ̀ sí gbangba wọ́n wá gbèsè àyà wọ́n ìsílẹ̀ wọn pa gbogbo wọn pa wọn ni kó tó di pọ́n padà rí i pé ah a jẹ́ pé ìbọn yẹn ṣe kìí ṣe kìíní kẹ̀kẹ́ kìí ṣe kẹ̀kẹ́ ó láwọn àṣírí táwọn náà lò ó láwọn àṣírí táwọn náà lò so àwọn àṣírí tí wọ́n lò yẹn pọ̀pọ̀lọpọ̀ wọn ti wá lọ bọ́ lọ́wọ́n ọba nù sì fi ṣìjọ ti fọ́ lọ́wọ́n ọba nù níjọ́ yàrá mà àlẹ́ sàmlọ́hùn bíi àtàmì hàkìmí sọ́nà ọ̀bọ̀ wà mẹ́jọ dájú gbogbo adájọ́ lọ níbí níbẹ̀ bẹ́ẹ̀ fáwọn náà lónìí náà o àìmọye nǹkan láàmú alérò pa á mọ̀ tó sì jẹ́ pé àpòjìjẹ là á fi ń pè é fọlọ́hún bóyì ṣe yé wa ni tí nǹkan mi bá yé wa á ṣe nǹkan mi èyí tó yé wa lásán yẹn ìgbé dọ́dọ̀ ọlọ́run ọba àlẹ́ ọ̀hún dúró bèlè jà ọlọ́run ọba ó gbà wíjà rẹ̀ àìmọ̀ ọ̀kẹ́ wa lórí ẹ̀ ẹ wo sàábì ànábì Muhammad mọ́sálásí tọ́ba nẹbi tó sálámù sánẹbi tó kírun ó fẹ́ máa lọ ó sálámù sánẹbi nẹbi pé padà lérí jẹ pàṣọdì fàyín nẹka lámùtúṣọdì padà ó tí irun kí ó ọ padà ó ṣe ẹlẹ́kẹta kó tó di kó sọ fún ṣe ọlọ́run bá pé ìyìn lè mọ́ kí jù báyìí lọ. kádébí ọba wí fún tí ìpé bí ṣe ń kí náà ní tẹ́ ìlọ bọ́lọ́run mo tọ́lọ́run bó fi ṣèdájọ́ rẹ̀ nẹ́nu mo tọ́mọ̀nù tọ́lọ́run bó fi ṣèdájọ́ rẹ̀ nẹ́nu àwọn míì ọ̀la láàfin àràbà tẹ́lómi bá jókòó àtàyà báyìí ìwọ̀n tó gbọ́ nípa wà á sàtàyà tá a bá jókòó yóò yà mú nẹ́mbà fúnra rẹ̀ pé jẹ́ ǹsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún àtàyà àtàyà àtàyà tọ́sí fifteen asalaamualeykum asalaamualeykum atola wọ́n pọ̀ ní àwọn obìnrin bàjẹ́ tí wọ́n mọ̀ pé àtàyà àtàyà tẹ́ wàá tó máa ń kanu tí a fi ẹ wàá sàtàyà ẹ wàá sàtàyà ẹ wàá sàtàyà yẹn àwọn olè àtàrà látẹ̀wé láti sálámù tí wọ́n sáyé máa ń pẹ́ díẹ̀ bóyá mẹ́wàá rẹ̀ ni máa ń máa ń ṣe bóyá mẹ́ẹ̀ẹ́dógún sí ni lẹ́lòmíì ṣe ń ṣe nínú jọ́sìn fọlọ́run lẹ́lòmíì bẹ́ẹ̀ ṣe pé sọ́bà rù kú bí ṣe ń ṣe ni pé dípò subhana rabbi al-azim astaghfirullah astaghfirullah astaghfirullah bí ṣe ń jọ́sìn ọ̀kan náà ọmọ tó mìkan kan ó wá fẹ́ kí n onígbà tó wá dé júmọ̀ yẹn àwọn sọ́jú okojókojókó tó yẹ tó ti rí máàmù òde nígbà tí máàmù padà dé báyìí bẹ́ẹ̀ sí jókòó ilé àwọn sí jókòó ìmáàmù wọn ti túbà lẹ́yìn ó ní ẹ̀yìn ni máàmù ti ṣe túbà kò sí ẹni tó wọ́n kiri àwọn kẹ̀ jókòó báyìí rẹ̀ ẹ̀ ayọ́ àdẹ́ẹ̀sì ó kẹ̀ dúró rẹ̀ ó sì ṣe oúnjẹ ṣe táwọn jẹ nínú gbogbo yàrá nígbà tí máàmù ti jẹ níbi ni ọ̀yẹ̀ jẹ́ akéwù yẹ́ nílùú Ìbàdàn kì í ṣe ibi tó jí ọ nílùú Ìbàdàn irú ohun tó wá jẹ́ pé yẹn bá sì jọsìn báyẹn tí ó sì mọ ju jọsìn báyẹn lọ́dọ́dọ̀ ọlọ́run tọ́ ló fi jẹ́ fálùjẹ́ náà fi nípele iná náà fi nípele àwọn mùsùlùmí kan bẹ tẹ́ pé yọ wọ náà ìsìnkú ànábì ni wọ́n máa lọ mú wọn jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gbogbo ohun tó jẹ́ nǹkan èèyàn wà nínú gbogbo ohun tó jẹ́ nǹkan èèyàn wà nínú ṣùgbọ́n ìpìlẹ̀ òun náà ni pé gbogbo ohun tó bá ti jẹ mọ́ ẹ bọ ọlọ́run bò ní fojú rẹ wò ṣùgbọ́n ohun tí èèyàn bá ṣe kọ́kọ́ á àwọn bàbá wa ń gbà kan láwọn bá ṣe nǹkan wọn dọ̀dọ̀ àwọn àfa ẹ̀dẹ́kun oyún inú yìí sábì láyọ̀ ni ẹ bá wa wò ó àwọn àfa ọba wọn wò ó lórí ẹ̀ pé mọ́kànlá ń lọ yìí sáà lọ rí abọ́ rí ọ̀dọ̀ afẹ́ ẹgbẹ́ wọn náà wọ́n lọ o so àwọn afọ ọba wọn ṣe gbà ọ̀nẹ́dà ọ̀nẹ́dà alájà ayélujáfẹ́ wọ́n tún kíra wọn wọ́n tún sọ yàyà ọ̀dọ̀ ọ̀dọ̀ alọ́dún yìí ó yàgbówó rẹ̀ sọ ọdọọdún tí ń bọ̀ ń ta rí yóò ní ọ̀dà bí wọ́n sì ti sí jọ́sìn tí wọ́n yẹ lọ bọ́ lọ́hùn ún ẹ jẹ́ má kọ̀ọ̀yẹ́ tó kéwàá kí n fi parí ọ̀rọ̀ yìí pòfẹ́sọ̀ pẹ́lá léyìí tí ò tíì pẹ́ gbogbo alamọ̀ pásáròdì ní ti ń kí ẹ̀mú tó bẹ́ẹ̀ wà láyé lónìí yóò ti kílé àti pé òun ò gbọdọ̀ kú báyìí àfikún wọn lọ́ọ̀ bọ́lọ̀ àfikún wọn jẹ́ kéfèé lọ́ọ̀ bọ́lọ̀ ṣùgbọ́n gbà yẹn wọ́n máa retí ẹ̀ pé tó bá sì ti kí mi tán wọ́n tún kí i wọ́n tún ká ká rẹ̀ wọ́n tún tó gbogbo mútó rẹ̀ wá láàbọ̀ ọ̀sọ̀fẹ́là ọ̀sọ̀fẹ́là a sì mọ̀ pé ó mà jíkì. onídẹ́sì ní yìí ó sì ti kẹ̀kẹ́ tó fẹ́ lọ wájú ọlọ́run ìdájọ́ rẹ̀ ní láyé gan lórí mo wọ́n ṣe ká bẹ́ wọn lórí lẹ́ẹ̀kan náà láwùjọ Islam lánṣọ́ láwùjọ ta bára wa yóò ṣùgbọ́n tó wọ́n tún fi joyè kí ní kí àdínì ló tún jẹ́ lè lọ́ ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí wá ìdìjú wa lọ ọ̀tọ̀ ní ìdájọ́ tó jókòó ló fi jẹ́ pé ìmọ́lẹ̀ Islam tọ́lọ́mọ bá ní kó dé tìgbọ́ tiwa yìí wà láì orí ńlá gbáà ni àìmọye nǹkan là wá ju tí mà tó sì jẹ́ pé à ń ṣe tá a lérò pẹ́ sí ni àṣẹ́sì sí ni àwa sì ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣùgbọ́n táwọn àbẹ̀lẹ́ ọ̀bà pé tó bàbá ṣe ṣe ọlọ́ndàkùn gbà lọ́wọ́ wa o bàbá ṣe ṣe ọlọ́ndàkùn gbà lọ́wọ́ wa o a fẹ́ ó ṣe é ṣe káṣíṣe ọ wà ń bẹ dákùn ṣàtúnṣe wa ká tó kú èyí tá a bá láti ṣe lórí rẹ̀ tá a ti tó fi pè wá sọ́dọ̀ dákùn ṣàmójúkú wa lórí rẹ̀ torí bí ní sídò àkólòkọ lè hàdá aṣàfihàn àlè ọlákùn ọlẹṣà ilẹ mùsùlùmí ìdám ìnáwó wà lọgbọfọ